وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار دقاكم الله وبا الذي في عنا في سواكم يومي ذكر منه خصوصا الحجة إذا ذكر جزاء من أسماء أسماء في الهجرة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من ترى أدب المفرد ليس عن قفوة في الإمام البخاري رحمه الله في a ti ń sọ fún wa nínú àwọn adab kí mùsùlùmí ó ní hadith tí ọjọ́ ọmọ ìbá èyí tá n kà lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ tó ń fi ọlọ́run ọba sọ wípé laysa minna man lam yarham saghirana wa ya'rif haqqa kabirina pé kì í sara wa ẹni tí ọba ṣàánú ọmọdé inú wa kí ọ̀dẹ̀ tuntun mọ ẹ̀tọ́ àgbàlagbà wa àwa bẹ̀rẹ̀ sí ní sọ fún wa nípa bóò ni a ti mọ ẹ̀tọ́ àgbà a sọ fún wa pé inú ẹ̀ ni àgbàlagbà bá wà níkàlẹ̀ àtọmọdé tó di pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àgbàlá fẹ́ kọ́kọ́kọ́ sọ̀rọ̀ àbá wà láwùjọ ta ní ìdí olórí àgbà ni wọ́n fẹ́ kọ́ jẹ́ olórí ọ̀ká ti bàbára wọn àwa ń sọ nípa ti ọmọdé lọ pé bò ní a ti máa máa sàánú ọmọdé a sọ nínú ẹ̀ ìpẹ́ ní tọ́ba kéré jù nínú ọmọdé òun láàfún lè sọ ẹ̀yọ̀ kẹta ní lọ́wọ́ nínú ẹ̀ òun náà ni pé ká máa gbé àwọn ọmọ mọ́ra wọn sún mọ́ ni lọ́rùn a tún wá débẹ̀ lẹ́nu ibi tá a dé lóhùn náà ní báàbù ọ̀bùlẹ̀ ti rọ́jò lè jàrí àtàfọ́gì rọ́dà. ojú ọ̀nà ni ti ń sọ nípa kí ẹni tó jẹ́ ọkùnrin tó kì sí ọmọdébìnrin kékeré. حديث سيوا لوري لونا حدثنا أصبغ حدثنا أصبغ قال أخبرني ابن وهب قال أخبرني مخرمة بن بكير عن أبيه أنه رأى عبد الله بن جعفر يقبل زينب بن زينب بن بنت أم بن أبي سلمة وهي ابنة سنتين أو نحوه. آه حديث ثاني إسناده في الصحيح. قال حدثنا أصبغ asbaru haddathana ọba wa sọ̀rọ̀ ó ní akhbarani ibn wahab ibn wahab fún mi nírò ó ní makhromatu ibn bukair ó fún mi nírò kó alátọ̀dọ̀ bàbá yìí pé annahu ra'a abdullahi bin ja'far wọn lórí abdullahi bin ja'far yuqabbilu zainaba binta umar tí ń kí zainab ọmọ. عمر بن أبي سلمة أبي سلمة وهي ابنة وهي ابنة سنتين هذا جاء مدمجي في متجابه ẹ̀rí ó yẹ pé ọmọbìnrin yẹn ò ní fi taratara dàgbà bẹ́ẹ̀ a ni إن الصحابة رضوان الله عليهم أجمعين كانوا يقبلون الأولاد wọ́n máa kíìsì àwọn ọmọ kéékèèké lẹ́ni tí ń rìn pẹ̀lú sunan sọ̀sọ́lán wọ́n dẹ̀ fi ń kọ́ sí ànẹ́bì. àti wípé tá a bá lọ ka mọ̀nàkìbì fàáfin mẹ́ta àríhàsálàm ọlọ́dọ́jà ní sọ̀sẹ́lá gánà yìí kọ́ bílù hàn. ànábì àwọn akíyèsí fàáfínà mọ́wọ́ rẹ̀ ni o èpè agbẹnubá ọmọ rẹ̀ tó ti bàlágà tó ti dọ́mọ́gì ẹni pé níyẹn bá ti rédíò oríṣiríṣi lèyìn ń gbọ́ ní. atúmù kan ló ń lò lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀wọ̀n ti kíní kan ọmọ rẹ̀ ọmọ ọdún méjì àbọ̀ ọdún mẹ́wàá wọn ti ẹ̀sìn. wọ́n ma máa fa yẹn rẹ̀ ẹ̀ àwọn àdéhùn kan ṣẹlẹ̀ lágbóolé káàkiri kí pípọ̀ wà tá a ṣàkíyèsí ẹ̀. àwọn obìnrin ládàradà ni wọ́n máa láwọn lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. èyí ọkọ̀ dìdìrín ni ní ọba sọ pé ẹ ṣèbọ̀ sánílò oṣù mẹ́rin wéré. ọwọ́ àfi ọmọ tó tó bàlágà àwọn ọjọ́ máa sùn. òun sì ní ìdarí ọwọ́ rẹ̀ lòun lè kó òsè tí ara kú ni ọjọ́ kẹta ojoojúmọ́ bí ṣe máa ń ṣe nìyẹn o yọba náà gan èyí tó bá ti yọrùn náà mọ́ rẹ̀ tí ọba ti ṣẹlẹ̀ ká máa retí ẹ o ọlọ́pàá òye tí àṣìṣe ńlò ńlá ni ìwọ náà ni ò ti máa ṣẹlẹ̀ ń sẹ́yìn níbi báyìí náà ọmọ máa para tí àbọ̀ ọlọ́ọ̀gán mu bí báyìí náà sọ́dọ̀ níbẹ̀ kákìyèsí dáadáa tó kìnní yẹn ní iyèmí ò lérò pé àmì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ lélẹ̀ mi ò lérò bẹ́ẹ̀ ṣe ọmọ lélẹ̀ yìí ó eléyìí sọmọ nígbà tí wàá sí ìwé nígbà tí wàá yá wèrè ẹnìkan sọ fún yá wèrè tọ́tọ́ ayé pé lè lè ṣe tí sẹ́rí àtọ́ pé wọ́n ikú bẹ́yìn náà hàn. المضاجع أقمروا أولادكم بالصلاة لسبع táwọn ọmọ yín bá di ọmọ ọdún méje ẹgbà wọn láti ẹkọ kí wọn. ọ̀gbìn ìbúhùn àlẹ́ ìhá lè áṣì tí wọ́n bá dẹ̀ ti bọ́dún mẹ́wàá ẹ̀ lù wọ́n nítorí àìkírun. mọ̀fárù ikùn bẹ́yìn náà hùm ìlmọ́lọ́ọ̀jà kẹwàá pín ibùsùn wọn wọ́n máa ti dọ́dún mẹ́wàá ọkùnrin ó sùn lọ́tọ̀ obìnrin ó sùn lọ́tọ̀ ọ̀rẹ́ fi alùsùn náà nídìí owó ẹnìkan wọn máa wọn máa fi wá àti akọ fáwọn èèyàn pé àwọn sàbí ọ̀kọ́lé ṣé sàbí sì rẹ́ǹtì lé bí wọ́n ti rẹ́ǹtì rẹ̀ o sì wá lọ má di sìkàn wa tó fi rẹ́ǹtì lé ìdàrẹ́ ti ń sọ ọjẹ́ lọ owó dẹ̀ kọ́ ra lẹ̀ kọ́ kọ́lé àwọn ọmọ rẹ̀ ti pọ̀ wọ́n máa di pé wọ́n padà máa fi tèèyàn náà sàrí kọ́gbọ́n bá lọ ní wọ́n gín ọmọ àbáwọn ọmọ rẹ náà wọ́n gínra wọn mú ní kọ̀ọ̀kan. bóyá pé tọ́ba ti wà ó ní ìsinyìí yàrá kan náà ló ti lọ rẹ́ǹtì tẹ́lẹ̀ ọ̀rọ̀ bá jà àwọn ọmọ oṣù nǹkan ọdún sì lè má gbẹ́ lómi ìrùn lè má gbé lè má gbé lọ́nà àwọn ọmọ gbogbo bí sẹ́ bí sùn ṣe kú bọ́sẹ̀ bọ́bẹ̀ ṣe bẹ́ òun lọmọ ní òrì òun ní ọba máa gbìnà náà kò jìnnà sọ níbo ṣe pé ẹ̀hẹ̀nẹ̀ la wa a máa wò pé à ọjà rẹ lè ẹ̀yìn àkìsẹ̀ mo yẹ gbọ́n kpalakpala ni wa ọwọ́ náà wàá tún lé léyìí o tó bá ti dàgbà wọ́n bá méke ìyẹn lè gbé mọ́ra jọmọ ọdún méjì tó nípa bẹ́ẹ̀ a lò sún náà onílédè a máa jẹ́ kí kódà àwọn ní nínú ẹ̀kọ́ tá a kọ́ wọ́n jí wáyé pé tí bá ti pọ́dún kẹ̀kẹ́ wọ́n ti ń ká màá sórí. bí ọba tí wọn bá sùn ẹ̀jẹ̀ máa bá fàájì tiwa lọ. nǹkan bàjẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyí. irú ọmọ yẹn tí ọba jágbọ̀n nǹkan bí rẹ̀ fi tẹ̀lé kan níbi sọ́fíà yàní sọ́fíà. <laughs> níjọ́ kẹrin àti àlàáfíà abdulrahim ajáde ń jọkẹ́ alọ sọ́nà ẹ ẹ ní mọ́sálásí àtàròbí a ti rí àwọn ọmọ kan ní bóyá àwọn lè jọ ọmọ ọdún mẹ́rin kan tí wọ́n bá tó bẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ kódà àwọn òsìn náà bí nǹkan ìdíje máa ń wáyé àwọn aláṣẹ lọ sọ wọn kalẹ̀ láwá fún wọn ní ẹgbà làwa lé wọn látún wọn ká téèyàn bá wá di igbó làwọn eléyìí ní ṣe gẹ́ẹ̀sì ẹ̀gẹ́ náà níbi ó lè má dọ̀jà àwọn òbí wọn náà sọ̀súnà yẹn abẹ́ máa jáde jì lọ́dọ̀ ti afẹ́ ìwà ni máa kíìsì ọmọ ọwà mẹ́ má sùn tì wọ́n ni nígbà tí tèmi ọ̀wá ta títí ọ̀wá ta kí ni súnà ti sọ pé ọ̀dà wọ́n má sùn ọmọ rẹ ọmọge ẹ má jọ sùn lọ́dọ̀ àti láwọn ọdún wọn wà lé gbogbo wọn máa bọ̀ wálé wọn bọ̀ wálé ọmọge àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gbogbo wọn pátá ìbẹ̀rẹ̀ wọn máa sùn àtọmọkùnrin ga tó fẹ́ mi ìbẹ̀rẹ̀ wọn máa sùn yàrá ẹyọ náà ẹ̀ẹ́kẹ́ rí i pé yàrá ẹyọ náà ni bíi mẹ́wàá ní ọjà pé pé gbèsè ayé wa ń rọ fún torí bẹ́ẹ̀ Fatima tó Zahra ẹ̀yà sọ́lá abájú náà dẹ̀ máa ń síbẹ̀ fún àyíṣà ọjọ́ ìyàwó ànábì sọ́lọ́lá àṣálá òjíṣẹ́ ọlọ́run dẹ̀ máa ń rìn kéfà wọ́n wàá kíra wọn báyìí àyíṣà ọmọ mi yóò kí ìṣàwọ̀ rẹ̀ àgbẹ̀sẹ̀ tí òjíṣẹ́ ọlọ́run ni wọ́n bá ti rí Fatima báyìí wọ́n máa dìde sọ́lọ́lá àṣálá á dìde fún mi á lọ dìde pàdé rẹ̀ yá lọ fà wẹ́ rẹ̀ yọmọ akíkẹ́ ìwọ́n rí i pé ń bọ̀ báyìí òun ní ọ̀rọ̀ dìde pàdé tó eléyìí ni súnà ni wọ́n ní tòsí yẹn náà làwọn sábà máa ń sè káwọn náà máa gbìyànjú súnà yìí ká máa jẹ ọgbọ́n kọ̀rọ̀ torí wọ́n gbádùn díẹ̀ jẹ́ máa jẹ gbangba ń gbẹ́jọ́ àwọn yìí. wọ́n ní حدثنا موسى حدثنا موسى قال أخبرني ربيع بن عبد الله بن الخطاب الحسن حفص الحسن قال إن استطعت ألا تنظر إلى شعر أحد من أهلك إلا أن يكون أهلك أو شبية فافعل tọ hadith yìí náà tún jọ èyí tá a wí tẹ́lẹ̀ lórí pé wọ́n ní ká máa sì kí ọmọdé bóòlù láti máa máa sì kí ọmọdé o wọ́n ní hadassah ní musa musa bá a sọ̀rọ̀ wọ́n ní arọ́bẹ́ ọ̀fun wa ní rògbòn abdullahi bin khutab látọ̀dọ̀ haf látọ̀dọ̀ alḥasan wọ́n ní ìnísítàtàtà alátàǹzọ̀rọ̀ ìlà ṣàárì àhàdí min ahlika. wọ́n tún kọ́ ní kéwòn yẹn jilẹ̀ sí dáadáa ọmọ àgbà ní gbígbóná tí ò ní wúlò tó o bá lágbára kó ara ẹ ẹnìkankan nínú ara àlè rẹ ilẹ̀ ẹ̀yẹ̀kú ní ẹ̀lẹ́kẹ̀ àfẹnutọ́ bá jẹ́ ara àlè rẹ gẹ̀gẹ̀. ọbẹ̀ yẹn nìyẹn àwọn sọ bí ìyá ọmọ ẹbí ọmọbìnrin rẹ nìyẹn ò ní máa rẹ nígbà min ahli bintuka alibikir min ahli àyìnkẹ́ ọmọ mi ẹnu tó fẹ́ nìyí ah, ah, wọ́n ti dàgbà òní. tọ́tọ́ bí bẹ́ẹ̀ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ àdéhùn yẹn yé dáadáa sẹ́wọ̀n pé wọ́n sọ pé ànábì sí irun Fatima àbí wọ́n sọ pé ó sí mẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ o bí máa ń kíìsì ọwọ́ rẹ̀ mẹ́ẹ̀dẹ́sì ìnísítàtàtà tó o bá lágbára allah tẹ́ǹdọ̀rọ̀ ìlà ṣáàrí ahadimin ahlika ọlágbára láti má wòrun ẹnìkankan nú ara alẹ́ rẹ̀ tẹ́rìwọ́bìnrin lẹ̀ yìí àkọ́rọ̀ anáwómi ahli ara alẹ́ rẹ̀ ni. illa an yakuna ahlak àfi tó bá jẹ́ ara alẹ́ rẹ̀ gangan. àwọn sọ bí ìyá tán àbọ̀mọdé fáfáyé kò sí bẹ́ẹ̀ lẹ́fí ń rán ọmọ rẹ bí ọmọ ọdún méjì nǹkan ọmọ àwòyàn wọ́n yìí tún jọ ọmọge ènìyàn pé ọmọ àmú lọ́wọ́ o ó yẹ pọ́ ọmọ rẹ ọmọge ọmọ rẹ náà fà lọ́wọ́ àbọ̀ ọwọ́ rẹ ojúṣe ọwọ́ rẹ. wọ́n ń ta báwo hadithi a máa rí níbẹ̀ jawazu nẹ́rọ̀rí wọ́tẹ̀kọ̀ bíi lèlúwẹ́lẹ́ ti sọ̀rí fi kulli ọdún wí kọjọ́ méke kọjọ lè gbé etí rẹ̀ sẹ́nu báyìí wá sí kúkúrúkú tó ti bẹ́ẹ̀ tọ́ ní ọmọ rẹ̀ rìn gbogbo oríkì ara lè lè kíìsì jọmọ náà làgbàlagbà àwọn àwòrán náà kórí ọmọ má kàn rìn àwọn kíìsì kíìsì tó ń bára rẹ̀ ti ń bólé bọ̀ nìyẹn náà àwọn fún lówó náà ti yọjú wo fèrèsé ọ̀rọ̀ yẹn ti clear ètò wọn ti ní a máa kíìsì ẹ̀ ìyàwó rẹ̀ ni ọmọ adán lè ní ìwò fún ìyá rẹ̀ tó bímọ nìfọn tó ti yé òun ni ọmọ adán gbogbo ara yẹn wò ìbọn ọmọ pínínsínì gbogbo ara rẹ̀ yókù lè gbé mamasi kúkúrú nkùsí ní etí. tó ń dá lọ pé abi kúkúrú nkù lẹ́jọba sí.

afáàbá ló ẹ̀yin náà gbé tíra wa mọ́ ni wọ́n á gbé tíra wa lé kéwù náà wọ́n wájú báyìí ẹ wá fẹ̀yìn sí bí àgbàlagbà máa ń fẹ̀yìn sí. olè báàbù mọ́fìlá ṣe sọ̀bì èyí tá a tún débẹ̀ ń sìn nìyẹn wọ́n ní báàbù ẹnu ọ̀nà àbáwọlé kan la fẹ́ wọlé sí ni nípa pé ọmọdé o àfọ̀ra lórí. wọn gbà tí lànà ti ti dáwùjọ wa ẹ o ẹ má ẹ má fọ ọkọ ọmọ tèmi lérí mọ àà pé o gbé ọjọ́ ogun náà lọ ogun yìí sá wọn lọ bá ní òní jẹ tí ó sì yàwó lè lọ sún ẹ dání náà sí àmúkọ bẹ ìní àti alúkà mi ní káyìrì àwọn àkáyìrì wọn jà á yìí kò ní lè kí ló fura ọ̀fọ̀ ọ̀fà mi lórí. mọ́sẹ̀rá àti sọ́bí ọwọ́ àánú sì fi ọmọdé ní ẹ̀kọ́ fún àfọ́ fàá lórí. حدثنا أبو نعيم حدثني أبو نعيم قال حدثني يحيى بن أبي هيثم العطار قال حدثني يوسف بن عبد الله بن سلام قال أمان رسول الله صلى الله عليه وسلم يوسف وأقعدني على حجره ومسى على رأسي طب قال حدثني حدثني أبو نعيم أبو نعيم حدثنا طبعا هني يحيى بن أبي الحيثم العطار حصفاني يوسف بن عبد الله بن سلام ọba mi sọ̀rọ̀ pé ó ní sàmẹ́ni rasulullahi sallallahu alaihi wa sallam yusuf òjíṣẹ́ ọlọ́run ọba sọ mí ní yusuf wà á kì á dẹ ní àìlà hijiri ó wá gbé mi jókòó láyà rẹ̀ báyìí wà á mọ̀ sáà àìlà ara ó dẹ̀ fọ́ pa mí lónìí. bóyá ọ̀tọ̀ lè kọ́ tọmọ ní jẹ́ tẹ́lẹ̀ ọmọ náà wàá jẹ́ ọmọ tó ní làákàyè ìyá pẹ́ẹ́nu ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ ìkẹ́ ọdún mélòó lọ́mọ ti lè ṣe làákàyè bẹ́ẹ̀ni wọ́n tí wọ́n sọ fọ́dún mẹ́ta ni àwọn míì pé lọ́dún márùn òun ni wọ́n fi ń sọ̀rọ̀ pẹ̀lú àgbo láàánú ọmọ máa lọ bẹ̀rẹ̀ sí gbọ́ ok ẹ ti máa kẹrin mọ́lẹ̀ pé ajá tó táwọn máa táwọn mú ọ lé fún àpò ọdún mẹ́ta rẹ̀ ọ̀rọ̀ hadithi lè fi ń sọ ẹ ti máa lọ gbọ́ torí kan náà àwọn sàhábà wọn ni àkọ́tù mọ́jẹ́tẹ́n mọ́jẹ́ha rasulillah sallallahu alayhi wa sallam wàá ní ibùdó khamsi sinin wọn ni mọ̀ọ́rẹ́ ti kí òjijì ọlọ́run sálùwà lásán jọ báyìí ọ̀rẹ́ omi tó ti wà lẹ́nu ó kún fún rẹ̀ sọ̀sọ̀ ó sì tún sóhun lórí tún sóhun lójú láì. ọlọ́run àlọ́ ọmọdún márùn-ún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àwọn fún tàbí àti mú pé ìgbó láàrin kọ́ ọmọdé ọ̀bẹ̀rẹ̀ sí gbọ́ àdé tó sì lè dè mọ́lẹ̀ kódà tá a ní káàsì kọ̀ bá máa fi pépà ṣeré. àwọn ní máa ń yá yẹn lẹ́nu irú bá ṣe jókòó tá a ń wí gbogbo ẹ̀ lọ yìí nísìnyí. náà lè ra ni ó lè máa ṣeré kí ní ọjọ́ jókòó balabalẹ̀ mo là ń lọ sílùkà ni o tọ́ba dé lè ní inna ó lè máa ah, ẹ wá ṣé ń da gbogbo lẹ́ẹ̀kẹ́ nígbà tá a wà ń ni àwọn ní ẹ sá máa ẹ máa wò ó àti mú bàbá yìí kọ́ máa fi ṣeré báyìí máa fi ṣeré yàtọ̀ pé Abdullahi máa gbọ́ wọn wí ọba àfilẹ̀ tó ti ṣeré so èyí tó súnmọ́ jù ni pé ẹni tó rántí bó ṣe pé ní Yusuf báyọ̀ ọmọ ọdún mẹ́ta sí márùn bí ti ń lọ nìyẹn láwọn ọmọ tí wọ́n bá tẹ̀ lọ́jọ́ orí wọn lórí ẹ̀pọ̀ lónìí bàbá dáadáa tó kò níjọba ọdún mẹ́ta lọ láàrin rẹ̀ ni ó dìjì yes yàtọ̀ sáwọn ọmọ ọdún tó ti jẹba tó ti rẹ́ mọ́lẹ̀ lọ́dọ̀ tí wọ́n bí wa kò ní jù tí ń tí ní báyìí lọ àyùkọ́ ọmọ ọdún mẹ́ta ní ọmọ ọdún mẹ́ta náà ní ah eléyìí. mi gán rántí láwọn ọgbà kan tá a lè ju ọdún mẹ́ta lọ tí máa ń lọ sọ́dọ̀ bàbá àyá mi ilé afárí mi ẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀ mọ̀tẹ̀ rántí mo ṣe jókòó yìí nígbà yìí wọn pa àlè ju ọdún mẹ́ta lọ rárá bàbá yà ní tó bẹ̀ tẹ̀ ṣùgbọ́n àlè dárìn lọ sílé afárí nígbà yìí bàbá yóò máa wọ agbádá báyìí níbi téèyàn ó ti rí pé kékeré yẹn àtijọ́ wọ̀ ibi abẹ́ agbádá yẹn lọ máa gbé mi sí báyìí káfíń jẹ́ ọlọ́ọ̀tí mọ́tò ìbàdìṣà wọ́n dẹ̀ sìn rẹ títí sí mo ti wà bàbá kaná náà ti jáde láyé ní. ọmọ mi bẹ tó yẹ pé ọjọ́ orí rẹ̀ ọmọ àpọ̀ wọn náà ń pè ní mùtàkàlì lọ́dọ̀ àwọn onítàlùbíà ọjọ́ orí ẹ̀ máa pọ̀ ìmọ̀ ó kéré mùtàkàlì ẹ̀ ń tọ́jú orí ẹ̀ bá kéré sínú ẹ̀kọ́ wọn náà ń pè ní àbùkọ́rì. tó irú ọmọ tó bá tó bí ọdún mẹ́ta tó ti ń ṣètè tó ti ń àkọọ́lá nǹkan a lè ṣe kí ni a lè ju sọ́dọ̀ àwọn afá kan máa ṣe kí ni wọ́n bá ní fún ní kọ́ yàtọ̀ fọ́mọ rẹ tí wọ́n ti fi fídíò bàbá sùwé tó fi bàtà yẹ̀jẹ̀ àti rẹ́sílẹ̀ tó yẹ pé gbogbo gbà wọn tó wọn máa sí gbogbo báńkì ẹ̀ nìyẹn gbogbo gbà wọ́n bá fún pépà báyìí yóò fi ṣe mọ́ni lórí mo tó ń fi wúwo tẹ́ wọ́n lulẹ̀ gbogbo gbà ni. sọ irú ọmọ yìí ọmọ tí ọdẹ sì máa ti bí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní ọyàn. àwọn afáàní pẹ̀lú hadith yìí a máa rí níbẹ̀ ṣubú turu rí fọkí bil afọfẹl ìsí pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn ọmọdé wọn sọbìrì alẹmọ ya dọtúmìn kínyẹn dẹ ṣe sùúrù tí wọn ti bá ń wáyé lọ́dọ̀ wọn kínyẹn tún ṣe pẹ̀lẹ́ wọn kínyẹn sì.

ibi ọmọ tó rí pín ní sí a lè fi mọ akádà rẹ ká mu ọlọmọdé abímọ ọrìn tí ó mú kùtà tí ó lẹ mọ yẹn lójú fújọ kọ wọn gbọ́dọ̀ gbé lọlé ẹjọ́ rẹgẹrù mùkẹlẹ àfẹrùfẹ alikọlẹm ànsálẹta ọmínìhùn asọbí hàtà yàtẹlẹ ọmọdé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́wọ́ máa fi ṣe kí o tí a fi bàlágà wàhùwà làmúyẹ́ bùlọ́gù òun ọ̀dẹ̀ sì ti bàlágà báyìí. sọ nípa bẹ́ẹ̀ àwọn sọ̀hábà máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àwọn. hadithi mi لابير يقول حدثنا محمد بن سلام حدثنا محمد بن سلام قال حدثنا محمد بن قاسم قال حدثنا هشام بن عروة عن أبيه عن عائشة قالت كنت على عبد البنات عند النبي صلى الله عليه وسلم وقال للشواحب يلعبن معي فقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل ينطمعن منه فيضربهن لجا ويلعبن معي tọ́ ọ̀dọ́rẹ́ lẹ́yìn àti ó tún máa máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọdé pẹ̀lú ọ̀dọ́ lọ fẹ́ ọmọ tó ń nukun mú rẹ̀ nù tó yẹ pé nàrà lọ fẹ́ níyàwó ọmọ nukun mú rẹ̀ nù torí pé wọn náà lọ máa máa de pampasi wọn lọ lọ fẹ́ yà o ó ṣe pé torí ìyá ni èèyàn lè ṣe ákòtò rẹ. tọ́lá fẹ́ bímọ tọ́jú ọmọdé a lè ta kókó yìí gẹ̀ wọ́n tó máa ń lọ ìwé òdòwò tó tí wọ́n bá fẹ́ bímọ obìnrin má fi bẹ́ẹ̀ mọ́ o. àwọn aláfẹ́ à tálá gbé wòrò wòrò yẹn rìn ọ́ tí á mọ̀ pé inú rẹ̀ dùn náà ni ò ìdí o. ọba ti lẹ́yìn lẹ́fẹ̀ẹ́ yàjá ta igi fún bóyá jọ́ta àmà ń kẹjọ keje jọ́ kẹjọ làwọn àdúgbò yìí máa ń ta fún ọ máa wọ́n máa wọ́n máa yóò fi dàgbà ó lè máa gẹ́ ni wàá gbéyàwó mi ni ọ sì ra ìṣeré fún ma máa ehe na ẹ̀hẹ́ wórówóró ọba ti dàgbà ọlọ́run ma jẹ́ wa lọ́wọ́ gbé ọba dàgbà lọ́sọ̀ pé à ah, èmi ti wá mi wórówóró mọ́ láti ṣe èmi bàbá arúgbó. ọmọdé ni wọ́n ń gbà yẹn gbogbo bọ́jọ́ orí wọn ti kéré tó gan ẹ̀kọ́ tí ìyàwó tá a lè fẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ súnmọ́ lè bí wọn ní ẹ̀rí máa fẹ́ ẹ̀yìn sì tún jẹ́ tún ju ìyàwó àyìn ṣàlọ́ bóyá lẹ́wọ̀n àbí nǹkan wọn pè yẹn gbà àti ìyẹn dẹ̀ ti tẹ̀ tún dàgbà ìyàwó àyìn ṣà ọdún mẹ́fà ọdún mẹ́sàn-án ni wọ́n nà ó dà yàrá gẹ́gẹ́ sọ pé tọ́mọ bá ti pọ́ ọdún mẹ́sàn-án báyìí ti kó ní bíntù lọ́dọ̀ àwọn ti di kí mọ́ra àtún ìmọ̀ràn àtò ó ti di lady ó ti kó ni girl ó ti di lady. tọ́ Muhammad ibn Salam ó ní haddathana ọba àtọ̀rọ̀ ó ní haddathana Muhammad ibn Kazim ó ní Hisham ibn Urwa ọ̀sọ̀ fún wa ikú alọ́sọ̀rọ̀ àbá látọ̀dọ̀ yàrá àyìnṣẹ́ ọjà lọ́tẹ̀ láńtà yàrá àyìnṣẹ́ aláwọ̀ tó rẹ́tí ó fi èkó yàrá àyìnṣẹ́ lẹ́sàfẹ́ mùtàkàlífà wọ́n mọ̀ fáwọn kéré wọlé ọkọ. àwọn ẹgbẹ́ mi làwọn ya wọ́n máa pìtàn kí ah, gbogbo ayé tí a ti bàjẹ́. mo lè wá sí ìdédé ti lọ́kọ nínú ẹ ti fẹ́ lẹ́ lọ́kọ sí. àwọn ya ní ọ̀dàgbàjà wọn yìí táwọn fẹ́ ní ìsìn lọ ọlá ìkàwé ni òjì wọn ọmọdé sí. yes ìwé ló ti gbé gbogbo ọjọ́ orí ti wá lọ. wọn ọ̀dàgbà pípọ̀ wọn fifteen sixteen lọ́pọ̀ jù dáhùn bàbá wa fi fẹ́ràn fifteen yẹn ló ti ẹ̀ pọ̀ jù. lẹ́yìn tó gba àwọn ẹni tí wọ́n bá fi ń ṣàkọdún wọn pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ fi ju ọjọ́ orí ẹni yẹn tẹ́ bá yọ báyìí yóò fún ni. súnmọ́ náà lọ skul ló primary ọ̀la secondary kò sí kankan ọ̀la ilé kéwù kan ní ọlọ́lọ́dún mẹ́jọ kan mẹ́ so àwọn kẹfojú wo sáàkún pé àmàdéyọ kíní kẹ ẹ nínú fún ọ̀dàgbà tó gbogbo sí àwọn ẹlòmíì níìsì ó ti di twenty five ó sì tún sẹ́ni rí admission sí fásitì tó sì lọ́dún mẹ́rin. bu ní ẹ̀lẹ́ wá dìde wọn kẹ́kọ̀ọ́ tẹ̀ balẹ̀ wọn láti wọn ní kínní àhẹ́ ọ̀kẹ́ pàgbàlagbà títí ni wọ́n ń gbà so ìyá wa fi ẹgbẹ́ ìyá wa kọ́ laysat bi mutakhallif wọ́n dẹ̀ sì tún rántí ìyá wa ní kúntù mo ti jẹ́ ní tó ṣe wípé àlẹ́ ààbò bẹ́ẹ̀ tanẹ́t mo dẹ̀ ti wọlé ọkọ̀ báyìí ìyẹn ni pé ìjọmọdé èkó lára mi mo máa ń ṣeré pẹ̀lú àwọn ọmọbìnrin àyíǹda nàbí yẹ sallallahu alayhi wa sallam náà mo sọ fẹ́nìkan mo ní à lóòótọ́ mi ké ni wàá ṣùgbọ́n àti ń dàgbà díẹ̀ díẹ̀ tàbá fẹ́ fẹ́ yàwó báyìí ní zi abilékọ lẹ́yìn ká máa kì í yẹ́wà bẹ́ẹ̀ lẹ́wà bíta ni sọ fún jọ́ọ̀kì ọmọ èké wo la lè sọ̀rọ̀ rẹ̀ yóò máa ti mẹ́nẹ̀mẹ́nẹ́ téèyàn nílé ní sùúrù èyí tà nẹ́bí ni ẹ dákun ẹ dákun kí ni wí fún mi yìí ní ìsìn ṣèké àbú àbú àbú ẹ àní ewé kíní ìyóò yìí mo bá sara o lẹ́ẹ̀kan yìí ó sábà ṣẹlẹ̀ àkọ́bí yẹn bí jù lọ. wọ́n ní ọba lè ṣe sùúrù bí ó ń ṣe ọlọ́run bá dá ìyàwó àyìnṣà ni kóńtù èmi jẹ́ tó ti gbé àlẹ́ àbù mo máa ń ṣeré pẹ̀lú àwọn ọmọbìnrin ní ìdànàbí yìí lọ́dọ̀ àníbi sọ́lọ́lọ́ àìsọ́lá tọ́jọ́ kọ̀ọ̀ ó ní wọ́n kánẹ̀ lè sọ wáhìbù mọ́ láwọn ọ̀rẹ́ ẹ̀wọ̀n tí yẹn bá sunkún ojúgbò kó ti dàgbà tó ti gbé rẹ̀ gàgé yẹn wò pé ọlọ́run jólówó fowó ra kúkọ̀ lélẹ̀ yìí ha ìyàwó tèmi débi nínú ilé wọ́n wà ń pọ́n bíbí ó ní wọn máa ṣeré pẹ̀lú òun. وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل wọ́n tó ti sọ ọlọ́run àdéṣùsọ láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọdé tí àwa ìsàjẹ́ ìyàwó ní tòótọ́ ṣùgbọ́n kéré ìwọ náà ọba yọpọ padà ṣàyọjú rẹ ọ̀sán lọ rẹ mọ́ bí kírù yìí pé náà lọ́fẹ̀ẹ́ ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ní sáré ìwọ náà ọ̀ lọ rẹ ra rẹ lẹ̀ pátá orí ti ọlọ́run rẹ ra rẹ ń rẹ̀ yẹ́nyẹ́ lọ́dún lọ gbé bèbí jáde ra ọ wá ní apá ike ni o sì lọ lápá ǹgbọ́ ǹjẹ́ ara ọdẹ ní ọ̀rọ̀ òfin jẹ wàá wọ ọba yìí láyé lò ẹsìn lápá fún jíjọ lọ́run ti sáré rántí ni òjíjọ lọ́run ní bẹ́ẹ̀ ni ẹsìn Sulemon lápá tí máa fi ń fò òun ló jẹ́ kẹ́sìn tiẹ̀ iná lápá mo ti gbọ́ yé báyìí ọ̀gá ò gbà á ọ̀la yẹn lẹ́dẹ̀rẹ̀dẹ̀ yé wọ́n máa rí nǹkan. ẹ̀rí yàrá ìta ni mo máa ń ṣeré pẹ̀lú àwọn ọmọbìnrin lọ́dàn sọ̀sẹ́lá mo dẹ̀ láwọn ọ̀rẹ́ tí wọ́n ń ṣeré pẹ̀lú mi. tó ti ṣe ọlọ́run bá ti wọlé báyìí yẹn nǹkan mẹ́rin náà mí nìbó wọ́n sàpamọ́ fàǹdébí ni bàbá ń bọ̀ bàbá ń bọ̀ bàbá ń bọ̀ ẹ̀ ọ̀pá àwọn òṣèlú mọ̀ fọkọ ọ̀rẹ́ àwọn tó ní bàbá wọlé bọ̀ bàbá wọlé bọ̀ wọ́n sàpàwọ́ hàlẹ́lá wọ́n ní fọ yóò sàrìbù hóná ilẹ̀ ìjà òjijì ọlọ́run sọ pé ẹ wọlé ẹ lọ́mọ rẹ yìí ẹ lọ́mọ rẹ yìí ẹ má sà lọ. sọlọ́lọ́ ọ̀hún yóò sọ ṣé wọn ní wọn lè ṣe sùúrù rèé. ọdún lọ ń tẹ̀lé ọmọ kéékèèké káàkiri lọ ń tẹ̀lé ọmọ kéékèèké ọba tí wọ́n lẹ̀ káwọn ara wọn máa bára wọn lọ tó lè ṣerú sùúrù yìí òjijì ọlọ́run ní àtúnṣe sọ yìí pé ọyá ẹ máa wọlé ẹ lọ́bọ̀ yìí ẹ lọ́bọ̀ yìí ìtumọ̀ fọ nẹ ìláyà òjijì ọlọ́run sẹ́ǹdì wọ sí mi ọyẹlẹ ohun tí àwa fi ń ṣe níjọ́ ìmọ̀ kúmọ̀ sọ bẹ́ẹ̀ làwọn àwa sọ pé èèyàn lè gbé fọ́tò fọmọ kọ́mọ àfi ṣeré bí àwọn bèbí bọ́yẹ̀ wá ní sórí sí ni kẹ́dà rẹ̀ òfin ní pé dáadáa òun làwọn àfa aládìí sì ń túmọ̀ mi báyìí pé jawazi ti xaasi suwari bẹ̀nẹ̀ wọ́n lócàd mìíràn ajílẹ̀ láì bẹ̀lẹ̀ bẹ̀nẹ̀ ti bihin. wọn máa fi ṣeré ìpè ó ṣẹtọ pé kó àwọn afáà kọrọ tó pọ̀ lórí ẹ ìyẹn kan lè wáyé tí ò ní jọ ẹ̀dá èèyàn tó ṣe pé yóò rí yóò rí jákujáku lọ́kàn máa fi ṣeré lè wá fún un. àti káwọn sọ̀sẹ́lá nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń ṣe pẹ̀lú yàwá òun gan ni ó tún ní táwọn ọmọbìnrin ọlọ́ọ̀bá yàwá yẹn ẹ má sá lọ yín ilé yín ó yẹ máa lọ sílé láyà. wọ́n nílé yìí kò sí ohun tí ń tọ́ka sí yòṣírù ilà lọ́tọ̀ fihì ibi iná sallallahu alaihi ẹ̀dẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní ń tọ́ka sí ọ̀hásùn máa ń ṣáràtì àti dídá kíni o máa ń ṣára rẹ̀ ìbálò òjíṣẹ́ ọlọ́run ànábì má gba abáṣe ọmọọmọdé bá ṣe ọlọ́run dákun bá fi wá dáadáa kẹwàá bíi tó ń fi ọlọ́run wọn á lè gbé àgbàlagbà nìkan ni wọn máa bá fi hàn ọmọdé ọmọdé bá fi ẹrí tọ́bí eléyìí ti rí nìyẹn báàbù mi làdún fẹ́ wọlé sí i wọn ni bá bọ́ kọ́ọ̀lì rọ́jò lẹ́lẹ́ sọ̀fẹ́ ìyá àbúnẹ́ yìí súnmẹ̀ dáadáa kéèyàn sọ fọ́mọdé ìwọ́kọ̀ ọ̀dẹ̀ bíi ọ̀sọ́ pé ìyá àbúnẹ́ yìí ọmọ mi. ẹ̀rí pé yẹn jẹ́ máa ń yá sáwọ̀ ní ọlọ́mọ kí ó lẹ́nu púpọ̀ jù àwọn ọmọ mi nì ẹlòmíì tó bá sì darẹ́ yọ̀ lọ́kàn wa ga ẹni wọn bá kọ́ yẹn lára àfikàn ọwọ́ abúkà fìdí ó di bàbá ẹnu ẹ̀sìn ni tọ́lá àwọn ànẹ́bí ọlọ́run àti ọ̀pẹ́ nù nínú kẹrọ àkàn ọwọ́ àbẹ́ẹ̀ wípé ìgbésọ́lọ́run sọ wípé wa azwajuhu ummahatuhum tí àwọn ìyàwó ànẹ́bí nǹkan àwọn gan ni ìyá kíni o ìyá àwọn ọmọ mi kíra kan wà yìí pé àti pé wàá wá abúrúfù wà ànẹ́bí gangan bàbá ni bàbá wọn àti pé nẹ́bí láyé lọ́tọ̀ alẹ́ sọlá tó sàlámù gan ní ìdí làmọ́lẹ̀ pé eléyìí làwọn ọmọbìnrin mi tó ń lo bí wọn báwọn obìnrin ti ń bẹ ládùúgbò kò tí ì yé yín rárá kì í sàwọn ọmọ rẹ̀ ní sọ àwọn ọmọbìnrin tó wà ládùúgbò ní ẹ máa ń fẹ́ àwọn obìnrin àwọn ọmọ mi ó pè wọn mọ́ra ọ̀rọ̀ bọ́dé ọ̀rẹ́ pa nẹ́bí ọlọ́run bàbá gbogbo àwọn onígbàgbọ́ nígbà táwọn ìyàwó ẹ̀ níjẹ́rẹ́ ẹgbẹ́ ni wọ́n bá kọ́ lára àfikà wọ́n àbúkà títì sọlìlà bọ́ọ̀bà ti máa là àbàfà ẹ́ èyí lè máa wí fọmọ kékeré kéèyàn sọ fún ìyá abúlé kéèyàn sọmọ ẹ kí wọ́n mọ̀ mi ni hadassah abdullahi ibn sa'id حدثنا عبد الله بن سعيد قال حدثنا أبو أسامة حدثنا عبد الملك بن حميد بن عبي ونية بن عبي عن بن عجلان المحربي المحربي المحاربي المحاربي قال كنت في جيش بن الزبير فتوفي ابن عمي لي وأوصى بجمل له في سبيل الله وقلت لابني ادفع إلي جمل فإني في جلد بن الزبير فقال اذهب بنا إلى ابن عمر حتى نسأله فأتينا ابن عمر فقال يا أبا عبد الرحمن إن والدي توفي وأوصى بجمل الله في سبيل الله وهذا ابن عمي وهو في جلد بن الزبير أفأدفع إليه إليه جملة قال ابن عمر يا بني إن سبيل الله كل عمل صالح فإن كان والدك إنما أوصى بجمله لسبيل الله عز وجل فإذا رأيت قوم مسلمين يبذلون قوما من المشركين فاطمع إليهم الجملة فإن هذا وأصحابه في سبيل بالمال القومي أيهم يدع الطابع. آه. أنا عايزين يا بني ọmọ kékeré sí ìsọmọ yanni láti lè máa fi sànù rẹ gbogbo eléyìí tá à ń wí à ń yẹn nẹnẹ hadithi laysa minna man lam yarham saghirana wa ya'rifu haqqa kabirina òun là ń yẹn nẹnẹ rẹ bó láti sì kẹ ọmọdé òun là ń yẹn nẹnẹ sọ ni hadathana abdullahi ibn sa'id ọba àtọwọ́ ni abu usama. ìyẹn náà bá a sọ̀rọ̀ pé abdulmalik bin sumayd bin abi ghaniya ọlọ́wọ́ alátọ̀dọ̀ bàbá ẹ̀ látọ̀dọ̀ abi ajilan nínú haribi ó ní kuntu fi jaysh bin zubair alkhalifa ó ní mo wà ní àárín àwọn ọmọ ogun abdullahi bin zubair nígbà tó fi wà ní mọ́kànlá ọmọ daniel ọmọ daniel asma bint abi bakr ukhtu aisha. ọ̀tọ̀wé fi abùnà àmìlí ọlẹ́ńdọ́wọ́ ajé ọmọ ọ̀nkù mi ọwọ́ ajáde láyé. wàhùsọ̀ bí jámalì lẹ́hu ìṣẹ̀bí ìlìlá. ràkúnmí kan tó wá jẹ́ tiẹ̀ ó sàsọ́ọ́lẹ̀ pé ẹni táwọn bá rí tó bá ṣe ọlọ́run òun ni káwọn fún ó ní mo wá sọ fọ́mọ rẹ̀ pé éèdì fa ilé

wọn wà láàrin àwọn sọ́jà Abdullahi ibn Zubair ìyẹn wá gbẹgbẹ sọ fún Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma Mẹ́kà ìyẹn ọwọ́ ni pé jẹ́ lọ sọ ẹni tọ́jà àfàgbà ó sì wà láyé yálà ọba ọba àyànnà ní yàrá pé yálà ibn tàbí bí wọn ni fàtẹ́yìn ibn Umar àwọn adọ́dọ̀ abdullahi ibn Umar faqala ya aba abdirahman wọn ni yàrá abdirahman inna walidi tuwuf bàbá mi ti jáde láyé wà á sọ bí jamalin lahu fi sabilillah làkúnmí ẹyọkan tó ní ọsàtọlẹ rẹ pé tọlọ́run ní ká fún ọdún ọfíìsì wà á dábùnú àmì eléyìí lọ máa ń kú mi ọdẹ sì wà nínú kíni ọ fi jaysh ibn zubair ọ wà láàrin àwọn ọmọ ogun abdullahi ibn kini ọ ibn zubair afa adfa ilayhi aljamala ṣé kí n gbé ràkúnmí yẹn fún tóun náà wà mẹ́rin tó lè gbà qala ibn umar abdullahi ibn umar bá sọ jáde lẹ́nu pé ya bunay ń ta fẹ́ ta lọ́ọ́ fa kéwìn yẹn jáde gangan ni ọ ìwọ ọmọ mi tóun ló sì bí èsì ìgbéraga ọ ọba ti rí sí àfa rẹ bá sọ fọmọ mi ọkàn rẹ tẹ ti ká jù ọmọ mi kí ni ìwà ajá àkọ́bí rẹ lọ. Abdullahi ibùnú bá wà sọ pé ya abúlé ìwọ ọmọ mi inna sabila Allahi kullu amalin salih. sádájú ojú ọ̀nà ọlọ́run gbogbo iṣẹ́ rere ní èyí táwọn oníjáde máa ń sìn tún nínú rọmọdán wọn bá sọ yìí pé ìgbẹ́ni wọn bá gbàwé ẹjọ́ kan lójú ọ̀nà ọlọ́run kálukú wọn bá jáde lé lọ́ba ti di bẹ̀rẹ̀ àwẹ̀ wọn bá lọ takú sọ̀hún ìjọ ni ọlọ́run òpònú lọ́dọ̀ ti kójú ọ̀nà ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní kíni ẹ ikhlas ṣe àwẹ̀ yẹn o ó gbà nítorí ọlọ́run ìtumọ̀ mi ilẹ̀ tún rí kun lónìí ìpè ìnẹsẹ̀ bíi làwòrán rẹ̀ dádájú ojú ọ̀nà ọlọ́run kullu amalin salih gbogbo sẹ́rẹ̀rẹ̀ ojú ọ̀nà ọlọ́run. ta ló dùn báyìí àtàlàyé fún wọn adàtọ̀ ìfọ̀ àlè gbẹ́sì àfi lọ bá àwọn ènìyàn. ọlọ́run sọ ànábì wí kí làgbáyà àwọn sàbẹ lórí ẹ àtẹni tí fi sẹbìrì la ojú ọ̀nà ọlọ́run bá dá òru mọ́ lọ́wọ́ ọlọ́run bá àwọn afáwà kọ́ bí wọ́n ìgbà ẹ̀dá kún kí ní jójú ọ̀nà ọlọ́run àwọn kan bá wa ń lé ké wọ́n nítò sọ́wà ní ètò wa táwọn yẹn bá ti parí sánẹ́bí kó gbogbo àwọn àtàdúrà mi gbogbo akójọ nù dára gbọ́ sọ́wà ní ètò wa à ẹni tí ń kọ́ yẹn nímọ̀ tó fẹ́ sàwọn yẹn dolùkọ́ iṣẹ́ kẹ́tù tẹ̀yẹ̀. ẹ̀yìn yẹn bá ti parí kí lọ́dọ̀ wa á káwọn náà dá àfa mo ní kó dà sí lẹ́nu tó parí sánáì tó ti dà sáàmì. àwa sọ pé táwa bá parí náà àwa sọ àlọ́ ọ̀lọ́dún kẹ̀ lórí kílé lẹ́yìn. kí ni wàá lọ ọkọ wa ń bẹ sí wọn akọ wa ń kọ́ làbí ẹ̀kú lù wọn ọkọ wa ni. á ti lè ké wà bá ti mọ́tálásí òpólú olókòlù máa ṣe eré káàkiri ẹ̀gbọ́n mi mọ́sálásí báyìí ẹni kí gbogbo wa kọ̀ ń bẹ́ á ti mọ́sálásí bíi á tún lọ bòmí.

tọ́ba ṣe pé bàbá rẹ o innama awsa fi jamalihi fi sabilillah azza wa jalla. tí bàbá rẹ bá ṣàsọ́ọ́lẹ̀ pé ràkúnmí òun o wọ́n gbé fáwọn èèyàn wọ́n lò lójú ọ̀nà ọlọ́run wọ́n fi jagun náà àdánwò táwọn ti yàn tó kó sí nìyẹn fi sabilillah ogun wọ́n tún pè é ní káwọn jáde lórí odò òjókòó náà ní ti fi lábá akẹ́kẹ́ sọ wọ́n wá ń ṣe bí òun dùn sí mi wọ́n sọ fún ọ pé rúdù lèmi kọ́ òrè dí àlùkò à ń sọ fún mi sọ rúdù bí báyìí. Hmm. ogun lélẹ́yìí hmm. tí bàbá rẹ̀ bá sàsọ́ọ́lẹ̀ ràkúnmi rẹ̀ pé lójú ọ̀nà ọlọ́run. fàyídà rọ̀ ayé ta kọ́ ẹ̀rí bó ti yàn rẹ̀ ó tún sẹ́láyé ojú ọ̀nà ọlọ́run yẹn dáadáa tí wọ́n bá wá rí jọ̀kan o mùsùlùmí tí wọ́n gbà pàpọ̀ lọ. yàgò zuu nẹ tọ́ ti gbọ́ bó ti pè kí ló pè síbẹ̀ ẹ̀ sábà tó mọ gáàsà ayáàgò zuu tí wọ́n ń ṣe kí ni wọ́n ń ja ogun. kódà àwọn tó wà ń bájà kọ́ ọ́ mọ́ni mínà lè mú ṣìríkì àwọn ọ̀jọ̀kan náà ṣẹ̀bọ̀ ni wọ́n ń bájà fàdífà ilé ìhìẹmọ ilẹ̀ ìjámẹ́lá gbéra fún mi fún ọ ọ̀rọ̀ ọkọ̀ bá a máa jọ mọ̀ ń gbọ́ ẹni orí ọjẹ́. ẹ wo bí afáwa káwa náà kẹ́ka lẹ́kọ̀ọ́ tọ́wọ́n fún bá sì wọ ọ̀gá ìgbà pé gbé fún ah! tọ́ba ní kó gbé fún tọ́ba di lọ́la ẹnìyẹn lè tún wá kó mú ẹ̀sùn ibùnú kálá wa. àfa làwọn sàbí ohun tí ọlọ́run ìdíwọ́n àwọn ọlọ́yà àlẹ́yìn àjùmáyìn fáàtọ́ tá àfa ni wọ́n tọ́pa wọn tó lẹ̀ ẹ̀wọ́n bí wọ́n ṣèṣì ìbùnú tèmi ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀wá ẹ̀rí pé náà bá lọ bí wọ́n ní ìbéèrè báyìí lórí elérèfé báyìí wọ́n á wí lọ́nà mẹ́ta tọ́ba wá ṣe pé nǹkan tó gbà lérò ni tọ́ba á léyìí wọ́n á fò mẹ́tẹ̀ẹ̀ta dálẹ̀ òsì ọ̀kan ọ̀jẹ̀ ṣé mo pẹ́ ní ẹni bùnà àmì ni sọ àìfẹ́ wọ́n rà fún mi orújú àbí orújú orújú o sísẹ̀lẹ̀ mi bá sọ̀rọ̀ tó bá jẹ́ bùnà kàálà ńgọ́ tọ́jẹ́ ọmọ àbúrò ìyá ẹ ọ̀pá tún sẹ̀ máa lọ ṣe béèrè lórí ẹ̀ àbẹ́ ẹtíkẹ́ẹ̀tì ẹ wá wo bá a fa wá sí dáhùn pé wáyé dáhùn ayé ta kọ̀ wùmọ̀ tó o bá rí tí wọ́n gbàgbọ́ tẹ̀wọ̀n pé yíkùn náà mi yẹn ti wọlé abẹ́ ẹ̀kọ́ yàgòzúùnà kọ́ọ̀mà mìíràn lẹ́mọ̀ṣẹ̀rẹ̀kì tí wọ́n bá wọn ọ̀jọ̀ kẹjà ní ọ̀ṣẹ́ bọ́ fàdùfà ilé ìhìnmọ̀lẹ̀ jámẹ́lá gbéra kò lè fún wọn. fàìnà hàdà ọwọ́ àti ìparí ọ̀rọ̀ sórí ẹni tó wí wọ́n àfáàbàbò àtàwọn yòókù ẹ̀ fi sẹ̀bílì rìlmẹ́ni ọ̀wì. wọ́n wà lójú ọ̀nà àwọn ọmọ ọjọ́ kan tó yẹ pé ayé ohun ìyàtọ̀ ọ̀hún. àtọ́ọ̀bẹ̀. ìyẹn ni pé ta ni ó jẹ́ olórí. tí wọ́n fi lè máa rí ìdájọ́ ọlọ́run ọba múṣẹ. ẹ mọ̀ pé ìṣíkàlù wà nípa. kale afa wa abdullahi ibn zubayr nikaasi ka akhara صحابي الجليل عبد الله بن عمر في مبايعته عامل ميزة نكو قد أخوني بيا نغفي خليفة أكو بيجي أخي عبد الملك بن مروان ينا نجلو هذا دي قاسي ìdọ́lá ìbọn zubairu ń darí olórí méjì ò ní ṣẹlẹ̀ lọ́padà di pé alhajjaj ibn Yusuf ló fi lọ já mọ́kà ní ogun pẹ̀lú almanjanik òkúta ẹ̀kọ́ òkúta ló fi wó pa òkúta oníkànnàkànnà nílá pé wọ́n ti wí òkúta wọn kàn wọ́n yìí tí wọ́n ṣe ń gbà nàbí láì bọ̀ ọ̀hìn mi àlè sọ́lá tó sọ́lá wọ́n ti ra òkúta yẹn wọ́n ti ra ní o wọ́n á tún kànẹ̀ kàn yẹn lẹ̀ wọ́n ti sùn ibi sẹ́ni tí wọ́n fẹ́ kó débẹ̀ ọlọ́pàá wọn òkúta yẹn lọ́ọ́ fi pa ìmọ̀jánì ẹ̀rí pé kọ́ ìyá wa àsùnmọ́ àbíńdà bákẹ́rẹ́ wọn lọ jáde kò jẹ́ ẹ̀rọ náà jáde láyé lẹ́yìn ikú ọmọ wọn ọlọ́mọ wọn kú sí wọn ẹ̀ńdọ́lọ́jà wọn kà lógún àwọn ẹ̀ńdọ́lọ́jà yóò sùn gbà tó ìṣkáàlù yẹn ni lọ́rọ̀ mi ló tún padà parí rẹ̀ pé fi ṣẹ̀bi lọ́pẹ̀lú náà ni kọ́wọ́ mi ẹ̀yìn yóò fún mi lẹ́lọ́ sọ́ọ̀dì ẹ̀ tó lórí àsìkò fitna ni wọ́n mi gbà yẹn. tó alimuhim ìhun táwọn afẹ́ lò òun ni gbólóhùn yaabu náà sábà dọ́là ìbùnà ọmọ rò lẹ́yìn náà ni kó tó wá dáhùn yẹn ní dáhùn tó jẹ́ gbogbogbò bàbá máa jẹ bùnú àm ọjọ bùnú khal ó wọlé sínú ẹ àbẹ ti kẹsì ìṣẹ̀lẹ̀ yẹn lọjọ kan fi ọ̀rọ̀ kan fi kan fi parí ẹ yìí pé báyìí nà ha báyìí eléyìí tó ní jagun àtàwọn èèyàn rẹ̀ ojú ọ̀nà àwọn ọmọ ìjọ kan ni tó yẹ kí wọ́n mú tálẹ́ǹtì òjò lórí. ẹ̀kọ́ wo ìṣẹ̀lẹ̀ yẹn bóyá tùmọ̀ rẹ̀ kọ́ fẹ́ sọ pé yìí ṣe jihad wallahu alam ni wọ́n sọ dé ní kí ṣùgbọ́n fitness tó wà lábẹ́ rẹ̀ nìyẹn pé aláṣẹ ń jẹ́ méjì ìdánilọ́lẹ̀ tó mọ̀ wá ìyẹn wà ní ibi tó wọn fi ń ṣèjọba Abdullahi bin Zubair ìyẹn náà wà ní Mẹ́kà ọ̀gbìn náà lọ́fà lọ́ọ̀rì padà tún tún Mẹ́kà mọ́ ètò ìgbà tó di pé gbogbo àwọn èèyàn tó gba tiẹ̀ kó lọ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tan àtùpà wọ́n tan àtùpà káàkiri àtùpà ti gbaná jọ kan bó ṣe jó Mẹ́kà nìyẹn bó ṣe jó Káàbà nìyẹn ọjọ́ ká bàbá yìí ó ti rẹ gbogbo ògiri ilé abdullahi fún zubairu ṣe túmọ̀ nínú àwọn mẹ́wàá kàkà fún wa ní ìjẹ̀jọ́ ó ti kílíà bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ló jẹ́ kó fi fi ọ̀rọ̀ yìí parí tọ ṣùgbọ́n bá a bá fẹ́ lọ́wọ́ ní kíni ọ ìyá àbùnà yìí ìyá àbùnà yìí òun ni wọ́n bá a fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Um, nínú àgbáyé dábàá nínú hadith yẹn ẹ̀rí pé náà lọ́yọ̀ onífi jawazu qawli rajuli lis-saghir ọ̀sẹ̀ tó kí yẹn sọ fọmọdé pé yá bunay ìwọ ọmọ mi lẹ́yìn bá wíwẹ̀ fún yẹn gan inú rẹ̀ ó dùn pé lágbájá pé òun mọ́ yá bunay min baabi rahmati ala al-walad ọ wà lórí pé yẹn ń sànù yẹn ń sànù ọmọ kékeré yẹn wọn ni Umar ibn Hafs. حدثنا نعم حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا العامش قال حدثني زر بن قال سمعت جرير عن النبي صلى الله عليه وسلم قال ما لا يرحم الناس لا يرحمه الله عز وجل. طب àwọn ni kì í wá sọ ọmọ kékeré nìkan la máa máa sànú gbogbo ẹni bàbá yẹ ká láàánú ẹ lójú ká láàánú ẹ náà حدثنا عمر بن حفص عمر بن حفص حدثنا طبعا ثواني حدثنا أبي بابا بابا مي بابا زرا اوكي مقو انا حدثنا ni amọ̀sù lọ́dọ̀ bí ata onítàlùbọ̀ lójú àrí gómìnà ògùn jẹ́ wọ́n yẹ pé púpọ̀ wọn ò sì ní para wọn. Ìlọrin jè ló wọ́n béèrè pé kí lè kọ rẹ̀ báyìí ọwọ́ tó ń wò sí fọmọ ọdún ọ̀dà kọ àwọn kẹfà dákọ bàbá bàbá rẹ̀ fún ọba ní nẹ́ẹ̀nì láti ọmọ. Ó ní haddathani Zaid ibn Wahab ó ní Zaid ibn Wahab ọba mi sọ̀rọ̀ ó ní mo gbọ́ jẹ̀rí ìrìn jẹ̀rí ìrìn ibn Abdullahi ní Bẹ́jálí radiyallahu ta'ala ó ní mo gbọ́ wípé wà lásọ̀rọ̀ sọ̀tẹ́lẹ̀ tó ní mọ́lá yẹrẹ hamúnẹ́ẹ̀dà ẹni tí ẹ bá sànú àwọn èèyàn láyé hamuhullahu azza wa jalla ọlọ́run ní sànú ọ̀hún náà. èmi yẹ kàgẹ́ ó sì ti tó pé wọn ní ọ̀lẹ́rànú ọlọ́run wọ́n á yà kàgẹ́ bò. òun lè dodidi èèyàn pa ẹ́ wọn yóò sì lè rànú ọlọ́run. ààrẹ hadith yẹn papọ̀ mẹ́lẹ́ yìí láti ṣàlàyé àpapọ̀ yẹn hadith sọ́tẹ̀. حدثنا حجاج قال حدثنا شعبة قال أخبرني أبو مالك قال سمعت قبيصة بن جابر قال سمعت عمر أنه قال ما لا يرحم لا يرحم ولا يغفر ما لا يذكر ولا يعفى عما لا يعفو ولا يوقى ما لا يتوقى. اه حديث eléyìí ó ti ẹ kó gbẹ wa. يعني حدثنا حجاج حجاج طبعاني حدثنا شعبة شبناني عبد الملك أخبرني خوف منه قل مضى قبيصة بن جابر قبيصة بن جابر قل مضى عمر رضي الله تعالى عنه قصر رأيك من لا يرحم لا يرحم من مضى يبال هذا قام قول ويسي من لا يرحم ẹni tí ìbá sànú yẹn òun náà nira ànú gbà wọ́n la ayọ́kọ̀ fárú láàyà fèrò ẹni tí ìbá foríjì yẹn onírà foríjì ọlọ ẹlòmíì nìyí tí wọ́n bá bí nísìn ẹ̀sẹ̀ ọdún mẹ́ta yóò sọ agbájáde ṣe ohun tó dùn kì í jẹ́ èèyàn rántí ohun tó ń tọ̀ ohun ṣe tó dùn mọ́ yẹn náà làwọn Yorùbá sọ pé bí èèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná inú rẹ ní bá ṣeré mọ́ ẹlòmíì bínú yóò máa bínú síyàwó rẹ ẹlòmíì bínú yóò bínú sọ́kọ rẹ tó bá tún tó bí ọdún mẹ́rin báyìí yóò tún máa rántí pé ẹ ṣe nǹkan báyìí tó wá lè tọ̀ ń bá kì í ó sì tó yẹn náà pé rà foríjì Ọlọ́run. wọ́lá yóò fa àmàlà yà àfù òun náà ní wọ́lá yòówá kọ́ máa la ẹni tí ì sọ ìwé yẹn òní òní rẹ ní rẹ o òní òní sọ́wọ́ èèyàn òní rẹ ní sọ́wọ́ tiẹ̀ náà wọ́n máa fọ gbàrẹ̀ Yeah. so hadithi yìí nínú àgbáyé tá a bá ń bẹ̀ wò ni pé hadithi méjèèjì lápapọ̀ inna rahmata wal maghfirata bainan nas kéèyàn máa fi kẹ́ ó sì máa forí jiyàn kí wọ́n ti ẹ̀ mọ́ mọ́ wọ́n pé á ah, hmm, àfẹ́ ìbínú ti yín áá ah, ah. ọmọ mi kan sọ fún mi lẹ́yìn mẹ́ta yìí tẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ó máa ní ẹ̀ sáàdì ẹ̀ jọ́fínlẹ̀ náà lẹ́ẹ̀fi yọ́nú nísìnyí bínú ọ̀hún náà ní mo ló ń pè mí lẹ́kọ́ tó da nìyẹn ọlọ́run bàjẹ́ lè jẹ́ mo tọ́ yẹ fi ròyìn yẹn ni ni wọ́n sọ ní ah, ah inú àwọn eléyìí lé ọdún kẹwàá ni ẹ̀kọ́ <laughs> burúkú nìyẹn eléyìí nínú hmm. gbogbo wọn sábà ń lè ṣe àwọn ọmọ wa dẹ̀ sí máa mọ̀ àwọn ọmọ mi kan lè kí ó lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n sì yẹra wọn lédì fòdìdí mẹ́rin wọ́n wà ní primary five wọ́n fẹ́ẹ́ ṣe common entrance wọ́n ti yẹn di wọ́n yẹn di gbà náà fọ́sẹ̀ tẹ̀sí wọn. ah mo ní ẹwà ọmọ mi ọdún kèló ni olóòtú yóò ní àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ ṣe common entrance nígbà yẹn. ẹ̀yin ọmọ ojú kékèké wọ́n á sẹ̀ bá wọn rí ọ láàárọ̀ láàárọ̀ máa pè ẹ ti kíra yín ẹ ti rẹ́rìn síra ẹ ti dégé lọ́nà ọmọ mi wọ́n ti gbarú ẹ̀kọ́ ni àwọn anẹ́sì ó ti mọ̀ dáadáa ẹ pé ilé tó gbà fún tó ní wọ́n jọ máa gbé èèyàn ní bẹ́ẹ̀ yẹn ti ń rálá sí ètò bẹ́ẹ̀ yẹn bá ti ń jọ gbé wọ́n tó sì mọ̀ bí ó sì rọ̀ kọ́ fúláàtì àwọn sì fẹ́ yàwó méjì ó sì máa kọ́ fúláàtì kọ̀ọ̀kan fún wọn wọ́n sì máa gbọ́nra wọn. ǹjẹ́ o tí ọba tún sódò ń bẹ̀ ń kọ́ tí ọba ti kànga lé yìí ọjẹlẹ alápàtà bíi òkè gbẹgbẹ bíbí àwọn rẹ wá tún ti lọ pọn mi ìjẹgbẹ dé wọn pọn mi ń bẹ bẹ báyìí ó dìjà òun kékeré ní wàá lọ pé wo ẹ ẹ Abdulrahman wo léèrè ọ̀dọ̀ ya kíní o sọ àdìbúra wa nígbà tí à ń pọn mi ní ẹ̀ka o nítorí wọn ti lọ wọn máa kọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn pé tó tíyẹn bá ti bá nìyẹn jà ìyẹn sátìrẹ yẹn mọ́. èèyàn sì máa gẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn láti gba àwọn bá ti wà ní kékeré ìbò ti pé ẹni tó jẹ̀gbọ́n kẹ̀kẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni kọ́ fàbúrò ọwọ́ afun ọwọ́ adìgbà wọn láti gbà yẹn ó sì bínú ba gbogbo yòókù lọ́wọ́ ẹ̀ ó ti ń kọ́ ọ nìyẹn. nítorí olè lówó òní lọ́ọ́ bẹ́ẹ̀ kejì ọ̀sẹ̀ ẹ̀yà bẹ́ẹ̀ máa lọ́jọ́ lọ sílé ẹ̀yà bá mú kí náà ọ̀rẹ́ padà. mo ti wò pé nítorí ipò sọ pé àmì ìyẹ̀lá ìgbà ó ti jẹ́ tó fi bá wí ọba gbà lọ́wọ́ pé èyí máa ti bẹ́ẹ̀ ọba ọba láti gbàdé báyìí ọba ta sí yẹn mọ wọ́n gan lọ́kàn di pé pé nígbà wọn ti gbọ́ lọ́wọ́ ọba Abdullahi fi fọ́ ọyá ẹ̀yà fẹ́rẹ̀ lọ bára yín. ọyá ẹ lọ bára yín ọyá ẹ lọ bára yín ẹ ṣeré àbíké la bí wọn ti dọ́gbọ́n máa fi tí burúkú yẹn ò fi ní gògò lára ọmọ kó ṣe pé kọ́ táwọn ọmọdé ń jẹ́ ni wọ́n máa jẹ́ tí wọ́n ní ọmọdé ewúrẹ́ ọmọlé òdìrí. torí bẹ́ẹ̀ sísàánú àforíjì láàrin àwọn èèyàn mini asibaabi rahmatulahi wọmọ fìrọdìhì bẹyìnà ọwọ àánú òkùnfà téèyàn bí rékè Ọlọ́run àtàforíjì Ọlọ́run téèyàn náà bá fi ń foríjì yẹn ìyẹn ó ra foríjì téèyàn bá ń sì kéèyàn ìyẹn ó rékè Ọlọ́run àgbọ́yé kejì táàtù bá nà hadith yẹn òun ni pé innal islam islam tá a wà nù rẹ̀ yahussu ala gharzil akhlaqil karima. wọ́n ń sìn lójú kòkòrò kíni o lílọ ìwà alápọ̀nlé lílọ ìfilọ́lẹ̀ àti.

قال حدثنا الشعوبة عن عبد الملك بن حمير عن قبيصة بن جابر عن عمر قال لا يرحم ما لا يرحم ولا يغفر لما لا يغفر ولا يتاب ولا ما لا يتوب ولا يوقع ما لا يتوقع. آه. آه. إلينا جاتي دوكي. أنا حفص بن عمر حدثنا ọba sọ̀rọ̀ ó ní haddathana Shu'ba ó ní Shu'ba sọ fún ayé wa látọ̀dọ̀ Abdulmalik ibn Umair Abdulmalik ibn Umair sọ fún wa látọ̀dọ̀ Khabisa ibn Jabir àni Umar ó ní la yurhamu man la yarham àní sì kẹ́ni tí ò bá kẹ́yàn bó ṣe já sí pé la yughfaru liman la yaghfiru àní foríjẹni tí ò bá foríjì ni o wala yutabu àdẹ nígbà tuntun bẹ́ẹ̀ ni tí ọba ronú kí wàá dá o. ẹ̀wọ́n náà wọ́n gba tuntun bẹ́ẹ̀ ni tọ́lá ṣe kí ni o. ẹni tí bá ń ronú kí wàá dá nínà. ọ̀sẹ̀ abdullahi náà bá sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ mọ àlẹ́ six five ní ẹ̀ bá ń wá àforíjì ọlọ́run. ó ti já sí wípé kò sí àforíjì máa lè sọ̀rọ̀ kí ẹ̀ máa kọ̀ntínú lórí ẹ̀ṣẹ̀. aláìsí gẹ̀ẹ́sì ó lókun kàtọ́ ó wà khairul khata'ina tawwabun ọgbọ́n yìí lára ṣìṣe ṣùgbọ́n ẹni tó lóore náà ara ṣìṣe lẹ́ni tó bá ń ṣe kíni o tó bá ń ronú pìwàdà. ànígbà pé ẹni tí ò bá túbà. wala yawqa man la yatawaqqa. ẹni tí ọba bẹ́ẹ̀ sọ ìwọ ara rẹ̀ ànísọ́wọ́ ẹni tí ọba sọ́wọ́ ẹlòmíì ànísọ́wọ́ ọ̀tẹ̀ náà. ẹ̀rí hadith tó tún wà lábẹ́ eléyìí أنا حدثنا مسدد نعم حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا زياد بن بن ميخرق عن معاوية بن قرة عن أبيه قال قال رجل يا رسول الله إني لأذبح شاة فأرحمها أو قال إني لأرحم شاة لأرحم شاة أن أذبحها قال والشاة إن رحمتها رحمك الله مرتين. نعم. ẹ̀rí àwọn àgbọ̀yé tó yẹ wà fáwọn náà nìyẹn mọ́kì wa ti fi hàn kẹrin ó kú dalẹ̀ o ẹlòmíì ẹ̀rìn kan bẹ tó lè bọ́ bẹ bóyá kankan bóyá ó ṣubú àbí nǹkan gba kò sí ìkú tán rárá rárá ó tẹ̀ gba náà ni kí ẹ sì rí i pé bó ti ń lọ yìí ó súnmọ́ kó kú kí ẹ wá lóhun sànú má dùnbù rẹ̀ ó yẹn ó dùnbù rẹ̀ o mọ́kì yẹn kàn láàánú lójú ọmọ yàgà.

ọ̀sà ìdá. mìíràn yẹn ni wọ́n ní kéèyàn gé àti sàn méjì yẹn mìíràn ibi tó ń jẹ máa ń tọ̀ kọjá yẹn títí máa ń sẹ́mi báyìí sẹ́mi báyìí àwọn ní kéèyàn gé òun bá dẹ̀ gbọ́ sùkù gé já nìyẹn. yẹn náà bá sọ̀rọ̀ ní Ziyad bin Mikhraq ọlọ́run látọ̀dọ̀ Mu'awiya bin Qurra ẹni àbí ọlọ́kùnrin kan sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run inni la azbahu shata fa arhamha èmi àdẹ̀sí máa dún bú ẹrin láì máa dẹ̀ tún O mi dùn yàtọ̀ táwọn mi dùn onílé yá ràbà tó tún bú òun ní ọgbà ọkàn ìbò ló wà dá lé ààrẹ rẹ tó ọkàn lẹ́yìn ni máa ń lójú òun lòun wọ́n wá jẹ ẹni wá kẹ̀dí rẹ rẹ ń gbọ́. láìra wọ́n tún fún ọ ní kíní kan ẹ̀kọ́ mọ́ òkun àbí òní ọ̀dà àwọn obìnrin ni wọ́n máa mú kọ̀ mọ́ òkun àwọn ọlẹ́ wọn mú orí àti ẹsẹ̀ láìra ìlàlà kì í sọkàn o ó kun ọkàn àti kíní kan lòun nìkan ọgbà ẹrẹbẹ ọba jẹ mẹsòrò mẹsòrò gbá tán yín báyìí nẹẹlì yẹn sì pa bí oníwọ̀n bá seven thousand ẹ mọ̀ bí ó ṣe mọ́ àbá mi dúkú bá ṣe kí ni ọ ọba sì yọ odidi ọkàn rẹ lódìdí ọba odidi lọ́yọ̀ọ́ kẹsẹ̀ kó gèdè ẹ ọba ni àtẹ ti mú ọkàn tàbá lọ. àìmọ́ tó dé wàá nù sínú ẹ̀ ní pé àlìjẹ̀dá tọ́wọ́ ẹ̀kọ́ lè dẹrẹ pa àwọn alápàtà lọ kí sí fẹ́rẹ́ léyà rẹ̀ àní fún ní nǹkan kan bẹ̀ sùn wà lè fún ní sámàn kò fún lọ́wọ́ ojúmbò rẹ̀ ẹ̀kọ́ tó wà ń ni ọ̀bọ̀ díẹ̀ ètò ìpinnu ẹ̀rẹ̀ léyà rẹ̀ láti mú fún àti wọn bá rí pé ọ̀rẹ́ rẹ̀ jẹ́ tó fẹ́ fún un náà lẹ́rẹ̀ pọ̀ pẹ́rẹ́ tẹ́lẹ̀ lókun lọ́kùn mọ́pọ̀ ó fi àsùn wọ̀ọ̀yà. tọ́ Muawiya bin Qurra látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní ara kan sọ pé òjíṣẹ́ ọlọ́run inni la azbahu shata èmi àti máa dúnbò ẹrin báyìí fa arhamuha màá dẹ̀ máa sànú ẹ̀ wọ́n ní àbí mo tẹ́ nìyẹn tiẹ̀ wíńdò inni la arhamu shata fi yìí máa sàánú ẹ̀. ìgbà yìí tún wo báyìí pé wúrẹ́ mi si ì bá ti ń bọ̀ tí wọ́n máa ké mẹ́mẹ́mẹ́ ń gbèrè sí yóò má dèrò kòkò lónìí. dábọ̀ ọlọ́run sì ni wọ́n náà ká tẹ̀ ní wọn ní jẹ̀wọ́ ẹrẹ wa nìyí o irun rahim ta ha tó o bá sàánú ẹ rahimakallahu marratayn ọlọ́run dẹ̀ máa sì kẹ́ẹ̀tì ẹ̀ náà lẹ́ẹ̀mejì ẹ̀mí jìnnà ọmọ arẹ́sì ìkẹ́ ọlọ́run ẹ̀rí. tàbáwo hadithi a máa rí níbi alḥasu ala shafaqati wa rahmati ala. káfàtì dáwẹ̀lẹ̀ àkìbáàdọ̀ rọ́fà gbogbo ohun tó bá ti lẹ́dọ̀ tí máa ń tutù kéèyàn máa ti kẹ́rẹ́. asali kẹlẹ kọ́dà wọ́n jájá táwọn ọmọ màlẹ́ máa ń lẹ̀ lóko máa ti kẹ́rẹ́. tọ́fà lẹ́dọ̀ tí máa ń tutù à ń bọ̀ wá fi tajà náà lọ́wọ́ yá asali hìrọ̀ ẹ̀dọ́rẹ́ ológbò. ẹ ọ̀fẹ́ nìkan wọ náà torí ológbò obìnrin wọ náà torí ológbò ó ti mọ́lẹ̀ kò jẹ́ ọ̀sà lè jẹ kò fún lóúnjẹ ológbò yẹn dẹ̀ ó dẹ̀ náà nítorí ẹ̀ àṣẹ ó tóun sì ti wà padà ajá lómi mu lọ ajá rí sójú حديث ميتوني لا حدثنا آدم قال رسول الله عن سمعت ابا عثمان يقول سمعت ابا هريرة يقول سمعت صلى الله عليه وسلم ابا القاسم صلى الله عليه وسلم يقول لا تنزع الرحمة إلا من اللهم لا تجعلنا أشقياء ولا محرومين ọlọ́mọ àti wa lọ lórí ibú ọ má sì wá ní aláwárí o aláwárí ọmọ sì wá láláwárí. wọ́n ní haddathana Adam Adam haddathana ọba àtọ̀rọ̀ ni bá sọ pé wá látọ̀dọ̀ Mansur ó ní mo bá àbà Usman mawla al-Mughira bin Shu'ba tọ́jú ọmọ ọ̀dọ̀ fún Mughira bin Shu'ba àwọn Mughira bin Shu'ba yẹn náà ti jẹ́ ọmọ ọ̀dọ̀ fún anabi. yẹn náà padà hànàlá ọ padà di gómìnà tóun náà tún padà lọ́mọ ọ̀dọ̀. ó ní mo gbọ́ àbá Huraira radiyallahu ta'ala anhu yaqul ó ní mo gbọ́ àni sọ̀sálà as-sadiqul masduq ànábì tó jó lódodo tá a dẹ̀ sí máa ń gbà lódodo. Abal Qasim ó tún kí i délé bàbá Qasim gẹ́gẹ́ ni ọ sallallahu kí ni wí o ó ní la tunza'u rahmatu illa min shaqiy àníyá anú kò lójú ẹnìkan àfọ lórí ikú mo ti bẹ lọ́hùn pé ọlọ́run má má ṣe wá lórí ikú má ṣe wá láláwà rẹ̀ ẹ bá ti fẹ́ nìkan tí ọ̀la anú àti olórí ikú. ìyá àdàbí ńlá yìí ní ṣàkọ́ wa má yà sórí ibú táyé àti tọ̀run lóòótọ́ olórí ibú ni tọ̀run. ẹ̀kẹ́ ńgbà lọ́wọ́ sọ pé fàámà lẹ́bí náà ṣùkú ṣùkú àpẹtí wọn yẹn ó burú pọ̀. wọn táwọn fi ń ṣàkáwà lọ́dọ̀ tí wọ́n fi báyìí òun ni kó wọ́n má lọ mọ́ wọ́n má lọ ẹ sọ orí ibú orí ibú orí ibú ni kéèyàn má kéèyàn má lọ lọ́run. ó ní wọn ní ju àánú kó lára ẹnìkan ẹ lá mi ń ṣàkí àfẹnusọ bá yọ lórí burú ní òní láàánú lójú. hadith inú àgbáyé tá a bá ń bẹ̀ ó ní inna rahmata tẹ̀ rí ìròyìn kan ni tó jẹ́ gbogbogbò àbí tó pàtàkì bá a fi wí ọlọ́run nífẹ̀ẹ́ sí ànẹ́bí níròyìn yẹn lára ìròyìn tó sì gbọ́dọ̀ wà fálẹ̀ fún màá yìí ni gẹ́gẹ́ bó ti wọ́n náà lọ́kọ̀ àn ọlọ́run ọba àlejò aláṣọ sáfẹ́ fàkì àyà twenty nine ìpè muhammadun rasul muhammadu yẹn ọláyẹ̀ ní dóòlù ẹ̀fẹ́ nu ẹ̀rẹ́nsẹ́ ọlọ́run tó tọ́ ni. wọ́n lẹ́bí iná máa hu àti fáwọn tó wà pẹ̀lú ẹni yìí o a ṣe dàrú alálẹ́kọ̀ fàárì wọ́n yé gbàgbẹ̀rẹ́ fáwọn aláìmoore. ruhamahu aláàánú ni wọ́n máa ń jẹ́ láàrin ara wọn. àti ọba ti láàánú mùmí ní ẹgbẹ́ rẹ lójú àbá wọn lẹ́sà mímánì àhàdá min sifati muslimin alẹ́sí ọ̀dì wà sọ́fà ọmọlọ́ ọ̀sùnhánà. ajáde kò ó níròyìn mùmínú ọlọ́run ti fi ròyìn àwọn onígbàgbọ́ òdodo nìyẹn. tẹ́sí mọ̀ pé rọ́ọ̀nà yẹn tààrà sọ pé rọ́ọ̀hìm lèyẹn yàní àsífàtò mọ̀ṣáàdà wọ̀ sífàtò sábìtà ìròyìn kan ni tàbí ta fi hàrí ọmọ tó dúró sisi lára àjọ yìí tá a bá ti rí lára èèyàn báyìí tó bá ti jọ ànẹ́bí lòun á da ọ̀tẹ̀ wọ́n ti yé a máa da ọ̀tẹ̀ kiri wọ́n báyìí àkàn bẹ tí wọ́n ń kà fún wa ní wọ́n sábà pàṣẹ ìṣòro àná báyìí mùmí náà lọ́sẹ̀ mùmí náà lọ́yìn mùmí náà ti délé ìròyìn tó pàtàkì. tọ́lọ́hún nífẹ̀ẹ́ sí jù lọ òjíṣẹ́ ọlọ́hún níròyìn yẹn lára ìròyìn tó fún wà fálẹ̀ ọmọ yìí ni arọ́hìnà lọ́sọ̀wá náà lọ́fà á. àti pẹ́lú àgbẹ̀ sábà nínú hadith ta kàyé ni pé min sa'adatil mar'i nínú oríire ọmọnìyàn àníyẹ̀kú ni mọ̀tàfífà lè wọ́n ṣe ah máa ń wọ́n mi ń sún ìhàbìhí nínú dáàbò ẹni yóò lérè ń jẹ onílọ́ọ̀kì àti pé orí ibu rẹ̀ ó burú jọjọ orí ibú ni ó tó aburú sí. alhẹ́rìmẹ́ anihari istifati nìjẹ̀míìlà káwó yẹ títí báyìí kó dẹ̀sí má sí ìkẹ́ lára rẹ̀ wọ́n má sì kéwò. àdéhìí tọ́kẹ́yìn dá fi dúró àìráyè sọ̀rọ̀ abákiri yòókù tá a fẹ́ sọ lé يعني حدثنا مسدد حدثنا مسدد قال حدثني يحيى عن اسماعيل قال اخبرني قيس قال اخبرني جرير عن النبي صلى الله عليه وسلم ما لا يرحم الناس لا يرحمه الله أين ذهب كينيا الله ما نسي كيرو لكن لي كي قال صلى الله عليه وسلم سيكي نعم الرجل أبو بكر هذا رسيس وعمل صندق هذا بفهم بكر a ti sọ ọ́ débi jọ́dá nẹ́bí kú ẹja kan wí ẹyọ kan yìí sí lọ́wọ́jọ́ ti lọ. sáǹdì kẹrin táwọn bá kiri ni ó ṣe pé ọ̀rọ̀ anẹ́bí ń ṣiṣẹ́ lórí ẹ̀ wípé a wọ́n ń dàlá èèyàn yé èèyàn táwọn bá kiri jẹ́. mo ní pé kọ̀ọ̀mà pẹ́ kò jì sànẹ́bí jáde láyé. bí wàhálà mi ṣe tún suyọ ni kí ni wàhálà yẹn o láwọn kan bá dé o wọ́n ní mi bá nẹ́bí ló ti kú yẹn. àwọn ọ̀sán sàkámọ́ ọ̀rọ̀ àmì mi làwọn máa ń fún sàkámọ́ àwọn ní fún zaka mọ. Hmm. wọ́n ní abákiri bá nẹ̀rọ yín bá yín jà ní. umaru àtàwọn míín náà àwọn sọ̀hádà wọ́n bá ní abákiri ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjàbọ̀ tí wọ́n láwọn ò kírun mọ́ ni. tí wọ́n láwọn ọ̀gbà àwẹ̀ mọ́ ni àfa èwe lẹ́tún fẹ́ gbé wọ̀ tí wọ́n wí láìláì lọ́la ọmọ ni. mo ti máa ń fa wàhálà láàrin wa ni ni o. èyí ọ̀rẹ́ ló bí fèsì àwọn ẹlẹ́gbọ́n bẹ́ẹ̀ ẹ tí wọ́n bá ní talabijọ́ talazọ̀ bá fi jọ àbákì náà labijọ́. àwòrán iná yẹ̀kù ló ń la ìlàhà ìlú wọ́n wí la ìlàhà ìlàlá wọ́n yẹ sọ́lùd wọ́n ń kírun wọ́n yẹ súnmùn wọ́n ń ṣe kí ni o wọ́n yẹ hujjú wọ́n lọ sí hajj làákín náà hùn àbáwò àníyànzẹ́kù wọ́n ní kò sí wọn jọ mọ́ làkà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ nígbà nẹ́bí là máa ń fún ànẹ́bí dẹ̀ ti kú kò sí wọn jọ mọ́ a abákì ni ẹ̀ka yẹ ẹ̀ka yìí kò sí wọn jọ kí ẹ bá lẹ̀ ní yọ ìjà tó mọ̀ rò ẹ wá o ẹ wá o ẹ ò lè yí máa ṣe abákì wa tún fìdí ẹ̀ múlẹ̀ yìí pé lọ́wọ́ mọ́ni àwọn ní ẹ̀kọ́ la àwọn èèyàn ẹ̀ka tó bá jáde pé okùn tí wọ́n fi ń di ẹsẹ̀ ra aago àbí egun ẹran ọ̀hun ni wọ́n kọ̀ fún mi wọ́n dẹ̀ sì máa ń fún ànẹ́bí ńgbà tá ànẹ́bí wà láyé wọn aláwọ̀ òní mu wá ńgbà tí mi dà lé bá ànẹ́bí báyìí. làkọ́rọ́ tálí tó hun amúnmọ́ni ìhà ń bá àwọn ọjà nítorí ẹ̀ à ọmọ rò ní à bó láti máa bájà. àwọn ẹni tó ṣe wípé a sì máa bá àwọn ọjà tí wọ́n láwọn ọ̀sẹ̀ sí mọ́ni. abákiri wa ọba gbé mọ̀ jáde èrí ni máa ń yanjú ọ̀rọ̀ kì í sàwọ́ òrò rẹ̀ tẹ̀lé bọ́lọ̀ ti yíyú pọ̀ àwọn àfa ńlá méjì ti fẹ́ dàpọ̀ ti fẹ́ takura wọn hmm, wọn àti pé àwọn ara wọn wọn àbára wọn já àwọn ara wọn ẹ pé òtún àwọn èèyàn máa rí nìyẹn pé ọ̀tán ọ̀tán ọ̀tán bẹ́ẹ̀ wọ́n ti fèsì ara wọn ni àwọn àfa ń já àtẹ́rì máa ń yanjú ọ̀rọ̀ ní kọ̀yẹ́ kíjọ wa mọ́ bọ́ba kì ti gbẹ́rì ìlú lẹ́nu ó ní àà àfa àwọn ọmọọrù ẹ rẹ bí wọn tó jíjẹ Ọlọ́run sọ ni ó ní omeru tó wà ní òkọ ọdí lànà ìmọ̀ ni wọ́n fi yanjú ẹjọ́ ni wọ́n pè mí ànábì láti ẹgbẹ́ máa báwọn èèyàn jà tí wọ́n sọ pé la ilaha illallah wa anna muhammad rasulullah ẹni wọ́n bí ti rí aṣọ ànígbà dúkìá rẹ̀ ànípa àyàfi pẹ̀lú ìwọ rẹ̀ ìṣirò ẹ̀dẹ́wà lọ́dọ̀ ọ̀la ọ̀sá kì í sọ pé wallahi àní mo fọlọ́ fúnra màá máa bá ẹni tó bẹ fìyàtọ̀ sáàárín wọn àti zaka ní màá bá jáde. fàyínà zaka sálàyé àdébìyàn ọba yé ìnà zaka akọlmẹ́ẹ̀lì ìwọ dúkìá ni ta gbọ́dọ̀ gbà. ó sì mọ̀ fún àná sọ pé ìlà ìhákì ha ìlà ìhákì ha fún ọ̀rọ̀ ní ah, ọ̀wọ́ lẹ́yìn fún ọ̀rọ̀ ní mo fọlọ́ fúnra mọ́ hùwà wọ́n ní àbákí fẹ́ máa sọ̀rọ̀ ilá àrùn àìsùnlá ṣára àtọ́jọ́ra àbàbàkiri lè kìtà àwọn àmì òun àpàdà rí pé kò tọ́ ni eléyìí jẹ́ irú òjò onílá kan tí àfa àbáfọ̀ téèkì tí wọ́n kú dúró lẹ́yìn ìtànẹ́rì lọ. àti òdodo lọ́rọ̀ ń ṣe ọlọ́run tọ́jú pé àbáfọ̀ ṣe dé alẹ́sọ̀tọ́ láwùjọ pé ní àyìnbá rọ́jòló àbùbàkì àbùsọ̀ mọ́tò fún mi fún àgbà wa ìgbà náà. وأصحابه وأصحابه وراجل وأقوام نعم nọ́mbà yẹn ni ẹ máa tẹ̀lé ẹni tí ọba ti gba nọ́mbà ìbéèrè tiẹ̀ dọ̀tẹ̀ tí ń bọ̀ ọba àrùn yẹn ti bẹ́ẹ̀ ni. náà. àtúnlẹ̀ ìfúnni wọn àní wọn wò pé fitna ni wọn ò fún wọn tètè fún wọn ò fún níbàyà wọn ò fún àfa Abdullahi ibn Zubair ní báyà tó wọ́n gbà pé Abdullahi ibn abi Abdulmalik ibn Marwan yanni fitness àná ni wọ́n fi kóra ró nípa fífún ní báyà nígbà yìí wọn ò tako oríṣi ọ̀rọ̀ làwọn afáwa sọ ń pa rẹ̀ wọn gbàdá ti mọ̀ pé wọn tó bá jẹ́ nǹkan tó lọ láàrin wọn àgbẹ̀rọ̀ wọ́ lọ sí i. orí kíní kejì wọn sàhàbíyá wọ́n di ọlọ́wọ́ tá a lànà tó ṣùgbọ́n kí n sáwọn làwọn jọ fèsì ara wọn ṣùgbọ́n àwọn òpè fìtínà ọ̀rọ̀ bá nìyẹn di àwọn mí ni wọ́n tà àkàrà wọ́n pẹ́ kí wọ́n tó fún ní àwọn mí ni wọ́n fún oríṣi ọ̀rọ̀ làwọn fà wọ́n. kama sí mọ́ wọ́n ti dijọ́ jímọ̀ àfọ̀n wọn àti sọ ìpéjọ yẹn ni wọ́n á gbé ẹ̀ tàbá fẹ́ẹ́ rẹ̀ jẹ́ náà à èwo ni mọ́mú ọ̀sán fún wa. ẹ jẹ́ gbogbo pàdé di òní náà. aláàárọ̀ jímọ̀ tí wọ́n ṣe ojúbà òní di kí mọ́mú kí wọ́n tó àṣẹ bẹ̀rẹ̀ káfà kí wọ́n tó tó wá mú makrofóònù tẹ̀ pé òní jímọ̀ ọjọ́ ńlá ká gbìyànjú ká ṣe kò nídìí láàárọ̀ ọjọ́ yẹn mọ́ kótúbà ní ká lọ sọ kábàdì adẹ́yìn ìjùmọ̀ ń gbà ní ká máa ṣe wá àṣìwádà lọ́wọ́ nínú gbogbo ẹ̀ sẹ́rí ẹ̀rìn àdápa ló lóore jù kọ́lọ́ kó bíi one hundred thousand jọ kọ́lọ́ fi ràgbọ́ ẹyọ kan tí wọ́n bá ń tà bẹ́ẹ̀ òun ló lóore jù kẹ́sì mọ́ màálù ọ̀rọ̀ díẹ̀ ìmíyàn méje lè dì mọ́ màálù. Imam Malik rahimahullah lọ́dọ̀ tí àwọn sọ wípé ọ̀fàdà iná wò bìdí ìnáwó àwọn sọ pé ká tó látẹ̀yìn wá ni àgbò lọ́wọ́ àníkò kéni torí àyà yẹn ó sọ̀kan nípa nàbí ọlá Ibrahim alayhi salatu wassalam kí ló dé pàǹjọ yẹn àgbò ìṣe màálù ṣùgbọ́n gbogbo ẹ̀ lórí ilẹ̀ pé alẹ́ ti ṣèjọ́sìn èyí kò kéènì àpájùlọ hadith mi ìtumọ̀ lọ́wọ́ ìpè èyí tó lóore jù nù rìkọ́ọ̀ tọ́lọ́lá jòwò lè tó rẹ̀ bá pọ̀ ọ̀yà bíi ràkúnmí náà ó sì tó wẹ ẹ̀rí kó ràkúnmí máa wọ́n kò sí bí màálù ti lè wọ́n tó àbágbòsí wọn àwọn tó ràkúnmí ọdún yẹn bá rí i pé rò pọ̀ ìyẹn lè pa ràkúnmí náà lọ́wọ́ àlọ́ ó lè pa màálù wọ́n tẹ̀ lọ́dà ó fi máa tóbi dáadáa ni ó lè pa náà alẹ́kùn sáláàbù. ẹ̀yà lè kù dáadáa níta kan lé náà. ah ìyẹn ò mú ìyẹn ò mú ẹ mọ̀ pé àwọn obìnrin àwọn àwọn ìyá pé dádì wa wa ìgbà ó bàbá ó bẹ́ẹ̀ ni ọba bẹ́ẹ̀ ni yóò dìgbà tí sì hàrù bá sàn hàrù fẹ́ jà ọ̀rọ̀ dìjà nìyẹn ọ̀rọ̀ sọ tí mo fi dọ́dọ̀ lòún gorí òun náà fi à ọ ní bàbá òun tó bàbá kínní ni bóyá bàbá Abdullahi ni òun ni kò máa ń pè irú àwọn táwọn ti jẹ́ olùkọ́ nísìnyí iṣẹ́ wa láfẹ́ kó fi máa fi pè wájú torí inú wọn máa dùn tí wọn bá sọ pé òṣàdì inú wọn ó dùn jù kọ́ máa sọ pé bàbá kínní kan lọ bàbá kínní wa ni iṣẹ́ nì ni ó dùn mọ́ wa jù ọ̀ wá nǹkan mi pè mí pè ní bàbá rẹ o ọkọ rẹ ni o ọ̀bọ ti yé. Ah, Màlìkí lọ sọ bẹ́ẹ̀ mọ́ Màlìkí. lẹ́ẹ̀ ń gbà mo ni ara àfárikọ̀ mi báyìí so àwọn ọmọ ìmọ̀ mọ̀lẹ́kí sọ pé tí ẹni bá gé o mú ẹni báyìí ó gé gbogbo ẹja pátá ọ̀sà ìdá nìyẹn àní jẹrin ìyẹn lè jẹ bí àwọn òfin yanni ọ̀rọ̀ àká ah, ìkà ní nìkan yẹn máa ìkà náà. ní máa fẹ́rẹ̀ ìkẹrin ọ̀sẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìkarùn. èèyàn ọmọ gíní. Thank you ṣé kìí ṣiṣẹ́ kẹ́niyàn ò ṣiṣẹ́. kí ni túmọ̀ rẹ́jísítà yẹn? ẹ̀kọ́ wo ni ṣé ti síìmù rẹ̀ ṣé ti síìmù káàdì rẹ̀ àbí ti Sim ẹ̀. ẹ sọ dáadáa tẹmọ pé à ń ṣe ti síìmù tẹmọ pé à ń ṣe ti síìmù lápẹẹrẹ. tẹmọ kọlọ haram halali ó léwu bá. ọyá náà. Okay. seventy thousand naira so tí a bá ti rẹ́gísítà yìí bẹ̀rẹ̀ láti sàrọ̀ forty dollar ẹni máa rẹ́gísítà so tí ẹ bá ti rẹ́gísítà lọ́dọ̀ bá rẹ́gísítà hundred yìí wọ́n á kó èyí fifty dollar on each person bá rẹ́gísítà hundred yìí ẹ̀ńtà mẹ́rin so kálí bá fẹ́ máa ń fàtọ̀ ẹ̀ sí ìnáwó forty dollar sọ̀rọ̀ kí wọ́n máa fún yẹn ní bónọ́sì lọ continuously àti máa gbóró lórí àwọn bá rẹ́gísítà hundred yìí lọ lẹ́yìn àti one to five wọ́n fún yẹn ní one thousand dollar láti lẹ́yìn àti pọ́ǹtì táyì wọ́n tó yìí sílẹ̀. ẹ̀ẹ́dì ń gbogbo ránù kẹfà yìí láti ń jè lóyún náà ni. eléyìí ègún sóògùn a ti ṣèkẹ́ rí ṣáájú sọgbọ́n àfa ìyẹn sóògùn ẹ̀ẹ́ ní ọ̀kẹ́ ń bẹ ta tó ti ṣe ṣáájú ẹ̀ẹ́ ọ̀kẹ́ ń bẹ tí ètò sóògùn owó tèmi náà rà rí sẹ́rí lówó yẹ sẹ́rí ìkẹ́ tí mo fẹ́ ká wádìí ń bẹ̀ ni pé ṣé wọ́n fẹ́ ká ràṣíà tó tọ́wá yẹ fẹ́yàn ràṣíà ni èmi ò lérò pé haram èmi ò lérò pé haram ni ìbáyà ẹni tí ò bẹ́sì lórí ara mọ̀ wọn náà ní wí lápẹ̀rẹ̀ ní sẹ́ àwọn kan fẹ́ máa tẹ́ po wọn ò sí lówó tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ àbẹ́ tí kẹ́sì wọ́n bá sọ pé gbogbo akádẹ́sì máa dá hundred ten thousand ká máa wá wọ́n á máa fún wa lówó ní ẹbí nídìí kẹ́kọ́ lọ wádìí six thousand kìíní yẹn tí wọ́n fi ń ra ẹ̀dáwó àbí kílẹ̀ máa ń pè. ìdókòwò ìpín ìdókòwò ṣe tó bá jẹ́ ìpín ìdókòwò ká sojú bọ̀ dáadáa ká mọ̀ nǹkan sọ mẹ́ torí ká tó lè sọ pé halal kìíní kan inú àwọn amóhùn tí wọ́n fẹ́ kí wọ́n lọ gbé báwọn afáwa nìyẹn tó ó ní ti kéèyàn mọ kọ́ńtọ̀ pínpín rẹ̀ dáadáa. Tẹ́rí ẹja tó ṣiṣẹ́ díẹ̀ sí. Sọ́dí ẹ jẹ́ ká tẹ̀síwájú dáadáa. Ṣé pin ìdókòwò ni? Ẹ má jà kánjú. Àbẹ̀sí gẹ̀ẹ́sì. sípin ìdókòwò ni ẹ jẹ́ wọn là mọ́lẹ̀ fún wa ní kú ni tí bá ti di pàápàá máa gbowó náà ní tẹ́lẹ̀ tó bá jẹ́ pin ìdókòwò tó tó bá jẹ́ halal àlè gbé ní haram náà kàn.

yes yóò sì máa rí lọ. ó ní kinní bẹ́ẹ̀ ni sẹ́mọ̀ àti gbálàyé tí Abu Khadija ń sọ sẹ́mọ̀ pé èyí tí àgbékalẹ̀ yẹn a máa mọ̀ níjọ́ tí àdánù bá dé níjọ́ tèrè bá àmọ́ àbẹ́ ti kẹ́sì bẹ́ẹ̀ tí eléyìí tó yẹ pé kí níyàn máa lọ bẹ́ẹ̀ ẹ dákun ẹ sáàjì àtòjúbọ̀ dáadáa náà wà nígbà tó. Ah, no, no, no. Oh, okay.